Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wabarakatuh. Àbọ̀ ṣe a lè mọ orúkọ yín. Shakirullah Abdul Fattah Agiri tí gbogbo ayé mọ̀ mí sí Mukiri Agiri tí kíka Al-Qur'an láyé fi mọ̀ wá káàkiri káàkiri. Alhamdulillah. Àṣé ẹjọ́ báwo ni ẹ̀ ń ṣe jẹ́ ní ìjókòó tòní àti pé kí ni nǹkan tó fa ìjókòó tòní? Allahu akbar. Àkọ́kọ́ ni pé kí n gbé bèrè yín níbi tẹ́ ti parí ẹ̀ sí. Ah, mọ́lídà náà Muhammad sallallahu alayhi wa sallam òun ni ó gbé mi wá sáàyè yìí tí eh, Abdulaziz Travels and Tours Limited tí wọ́n tí wọ́n host ẹ̀ ni wọ́n pè wá láti wá ṣe tahiyatul Ilori kí a wá kí baba mọ̀lánà Sheikh Adam nítorí pé Sheikh Adam nípa tó tóbi nínú ìgbésí ayé baba náà àti àfáà tí ó ṣe ọlọ́run onígbọ̀wọ́ ètò yìí so tahiyatul Ilori òun lani kí n wá ṣe ń bí alhamdulillah ẹ ṣe afẹ́kẹ́ bá ṣàdúrà fún ẹni tó gbé ìjókòó yìí kalẹ̀ àti ìjókòó yìí àti iléeṣẹ́ wa Yayi TV. alhaji wa abdulaziz tí wọ́n ní alhaziz travels and tours limited ọlọmọsàbà ṣàlékún dáadáa wọn ìmọ̀lẹ̀ wọn oorun ìjẹyàn wọn ọlọmọdé òkú láéláé ó ti tàn tipẹ́ ọlọmọdé òkú láéláé ọlọmọdé sọ báyìí pé wà ń láwọ ìsìtàkọ́ mú wa látọ̀rí kọ́tí lásọ̀kànnìyàn mọ́ àǹgádàkọ̀ gbogbo tẹ́ bá lè dúró sójú ọ̀nà tòun ọlọ́run tẹ́ bá yẹsẹ̀ kó ń ó ti dá mi lójú pé òun fi òun ó jẹ́ kẹ́ ẹ nírin ń bẹ̀ ẹ̀ òun sì fún yín lómi ìṣẹ̀ mímu òun náà ní ṣẹlẹ̀ sí iléeṣẹ́ yáàyì náà wọ́n ti dúró ti pẹ́ wọn ò bẹ́sẹ̀ kúrò lójú ọ̀nà tọ́lọ́run tí wọ́n ń ṣe yìí ó sì dá mi lójú wípé wọ́n sì ń lọ wájú wọ́n sì ń lọ wájú wọ́n ní wájú wájú lọ̀gbẹ́ ibì tí eré sí ọlọ́run mọ́sàdé kí iléeṣẹ́ yáàyì tv mọ́sàdé kó máa lọ òkè má jẹ́ wọn wálẹ̀ láéláé gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe náà ọlọ́mọ jẹ́ jábọ́ èmi náà mo jẹ́ jẹ́ sí pé àjọ bẹ̀rẹ̀ yáyé tèmi náà ni kọ́lọ́ kó wa láti tóbi àlọ́kùnrin ọlọ́mọ jẹ́ àdààmú kọ́lọ́ kó sàlékún dáadáa fún wa. wàlẹ́kùn sọ